bí a bá ń lòlò bí àtìpó ni wá nínú ayé à ń padà lọ́dẹ lọ́jọ́ kan bẹ́ẹ̀ni. oh my god. tó tutù yóyó bẹ́ẹ̀. dòjé bá sì kọ. aṣubú wá sì rọ mi. bàbá aṣubú á rọ. àpárá yìí fúnra wa ní ọlọ́run ti wí. bẹ́ẹ̀ni. Hmm. kọ́mọdé àtàkà máa gbọ́ o. Hmm. kó nígbàgbọ́ gbogbo àgbáyé ẹ máa gbọ́ o. bẹ́ẹ̀ni. kí gbogbo ẹni tó ń jẹ ẹgbẹ́ mi tó ń dàdó máa bọ̀ o. ká máa bọ̀ wípé yẹpẹrẹ ni wá bí ewéko. bẹ́ẹ̀ni ó oh máa jọ yẹ̀pẹ̀ ni wá a máa padà ní yẹ̀pẹ̀. yàrá fèrè wúrẹ́ jẹ ká o. alágbàgbé pé àsìkò máa jẹ́ ìyá bá mú mi ìtura mú ìsinmi ọ̀sẹ̀ ní ilé ṣọ́ọ̀ṣì lọ. ẹ má ni. gbogbo egungun afẹ́ pa mi láti jẹun ò sí mbẹ́. ò sí mbẹ́ o. ikú ń pẹni tó rí jẹ bẹ́ẹ̀ ló pẹni tí ò rí jẹ o. bẹ́ẹ̀ni. àwa wí omi lè sí o. ọlọ́run bá wọlé tó bá ti wọlé kò sáwà wí. àwa wí omi lè sí o. kò bá wọlé. wà lóya. wà lóya yẹn wá ló yá ká máa lọ sọ́dọ̀ bàbá lọ́rùn jàre ló. bí a bá ń jù bí a bá ń jà bí a bá fi ṣe ewúrẹ́ jẹ ká. bá mi bí apàṣà náà. a má gbàgbé pé a ti kó ọ̀dà jẹ́ láyé o. bí a bá ń jìyà bí a bá ń bomi bí a bá ń bomi ojú lábùsùn. bí a bá ń sùn lójoojúmọ́ bí ẹni má gbàgbé. bàrà tí kò bàjẹ́ láyé o. ní láyọ̀ ńlẹ̀. Bó lówó kò láyọ̀. Bẹ́ẹ̀ni bó lówó kò sáyọ̀ kò sáyọ̀ bẹ́ẹ̀ni. Bó lọ́lá kò láyọ̀. Kò sáyọ̀ Àfi bí bàbá àgbàkóso ayé rẹ̀. Àfi bí bàbá bàbá láyè níwọ̀n ayé rẹ̀ o. Lọ́kàn rẹ̀ fi lè balẹ̀ láyé rẹ̀ bí a bá ń jẹun a bá fi ti ewúrẹ́ jẹ ká o. ká má gbàgbé pé àti kó la a bá ń jìyà a bá ń mú a bá ń mú ní ojú bá mú sùn. ká má gbàgbé pé láyé o. ẹ̀mí mímọ́ o. àwọn máa sáré kiri àwọn máa fowó rọ̀ lẹ́yà. ìyàtọ̀ aṣẹ́wó ara mi. àwọn àgbègbè àti ìbọn àjẹ́ láyé o. ayérayé àti kóládẹ́nu ayé yìí o. máa ń lù wọ́n tọ́lẹ̀. kò lè ṣeé ṣe. owó ìbámu mi ni o. kò ṣeé ṣe kò ṣeé ṣe odidi màálù kan. ọlá ìbátí ni ìtò. kò lè ṣeé ṣe. tó bá ṣe pé ènìyàn lè fa kó. àpòyọ̀ kẹlẹ́kẹ̀ kò lè ṣeé ṣe. ọlá ìbámu ni ìtò. ajẹ́kọ̀ọ́ ọlọ́run mi jẹ̀dá lóò. ẹ̀dá lọ lẹ́mí ìfẹ́ mi yàn. Tó jèrè gbogbo ayé yìí. Tó sá ẹ̀mí rẹ̀ nù náà o. Wọ́n rà lù fúnra tó mú láti wá òun abẹ́rẹ́. Yòò fún olówó. Láti bá wa jókòó. Bàbá àìlówó ló bá dé mọ lọ́rùn. Bí òṣèlú mọ lọ́rùn. Ayé yìí á lọ. Ayé yìí á lọ. Ọdún màmí lẹ́rọ̀. Ayé lọ. Ayé lọ. Ayé yìí á lọ. Ayé yìí á lọ. kò ń lọ. ayé yìí á lọ ayé yìí á lọ ọrùn màá nílé. wọ́n máa ń sún wa fẹ́ kí ibojì. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọjọ́júmọ́ ni ó ló ń sún wa fẹ́ kí ibojì. ọrùn màá nílé. àwa náà fẹ́rẹ̀ dùbúlẹ̀ náà táwọn mi yìí ayé yìí lọ ayé yìí yá lọ ǹjẹ́ jésù olùdáǹdè ayé o ayé yìí ọ̀rọ̀ máa kọ́ wa láti máa rántí ọ̀rọ̀ kí la jẹ́ kí la ní kí la tó ta ni wá ayé yìí á lọ ayé yìí á lọ bàbá mi máa máa rán wa létí ayé yìí á ayé yìí àlọ́ ọ̀run máa nílé o. bẹ́ẹ̀ni ayé yìí àlọ́ ayé yìí àlọ́ ọ̀run máa nílé o. ayé yìí àlọ́ ayé yìí àlọ́ ọ̀run máa nílé o. a tún gbé orúkọ rẹ ga ní àṣálẹ́ yìí. we exalt your name tonight fún àánú àti orí ọ̀fẹ́ yẹn. for the mercy and grace. gbọ́ lọ́jọ́ kan lọ́jọ́ kan ó fi ayé yìí sílẹ̀. you will leave this simple world. bó o lówó whether you are rich bó lówó or you are poor dandandan ni it is a must ó fi ayé yìí sílẹ̀ lọ́jọ́ kan death is inevitable. gbọ́ kí wàá ní èrè rẹ nígbà tó o bá jèrè gbogbo ayé tó o gbọ́ gbọ́ tó o dẹ̀ pàdánù ẹ̀mí rẹ̀. and lose your soul. a jẹ́ pé irú ènìyàn bẹ́ẹ̀ ó kàn wáyé lásán ni. in vain. gbogbo owó tó o ní yẹn kò lè mú ọdọ́run. your money can take it to heaven. gbogbo ọ̀rọ̀ tó ń kójọ yẹn kò lè gbé ọdọ́run. it can't take it to heaven. gbogbo ilé tó ń kójọ yẹn kò lè gbé ọdọ́run. those houses of yours can't take it to heaven. ohun kan ṣoṣo tó lè mú ọdọ́run náà ni pé kó gba Jésù gẹ́gẹ́ bí Olúwa tó gbàlá rẹ̀ kó sì yí padà and change. ó ọwọ́ rẹ sílẹ̀. and brown sáré fi sínú ọgbẹ́. ó yí padà uh-huh. sí ọlọ́run. change. gbọ́ ọ̀nà kan nìyẹn. that is the only way. tó o lè fi dí ọ̀run. for you to make heaven. dúpẹ́ kó yí padà lọ. it's for you to repent. mo gbàdúrà. I pray. ní àṣálẹ̀ yìí. tonight. àti mi àti ẹ. you are now. lórúkọ Jésù. in the name of Jesus. a ò ní mèsì ọ̀run. lórúkọ Jésù. gbọ́ ìsọjí orí afẹ́fẹ́ yẹn tún ti bẹ̀rẹ̀. online the web has started. ó tún ti bẹ̀rẹ̀ mo fẹ́ kó ṣí ẹ̀ ní àṣálẹ̀ yìí. I will share it tonight. gbọ́ mo pàṣẹ lórúkọ Jésù ni gbogbo mi tó o ti nílò ìrànlọ́wọ́ lórúkọ Jésù ìrànlọ́wọ́ máa dìde fún mi lórúkọ Jésù máa zaka onírànlọ́wọ́ aláìní ràn mí lọ́wọ́ o. Oh. Ah, ìrànlọ́wọ́ aláìní ràn mí lọ́wọ́ o. ìwọ nìkan ni mo ní láyé àti lọ́run ẹni bá ní ọ ó ti lóhun gbogbo ìrànlọ́wọ́ aláìní ràn mí lọ́wọ́ o oh, bàbá níbi tó o ti nílò ìrànlọ́wọ́. wherever you need help. mo pàṣẹ. I come out. lórúkọ Jésù. in the name of Jesus. ìrànlọ́wọ́ àtòkè wá. help from above. ó yẹ kó dìde fún ọ̀tá ọ̀gá Jésù. amen akọ wípé ó ní èmi yóò gbé ojú mi sórí òkè wọn ni oh, ó ní bo ní ìrànlọ́wọ́ mi yóò ti wá ó ní ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ Olúwa wá tó dá ọ̀run òun àti ayé. <laughs> maruwa hmm. kàdà. without help. òfò ni the man is empty. Alone, but, but o nílò ìrànlọ́wọ́. you need help. o nílò ìrànlọ́wọ́. you need help. tó tó o bá sí ìrànlọ́wọ́. without help. ìgbé ayé tènìyàn ń gbé. sounds like that. bí ìgbà téèyàn dàbí òkú ni. it will be like a dead body. bẹ́ẹ̀ni yes sir. gbọ́ tó bá wo ìwé Genesis yẹn. the book of Genesis. gbọ́ ọlọ́run ti kára rẹ̀ gángan. God himself. wo nígbà tó dá àwọn ẹranko kan tó dá ibi tán. why he created animals. òun gan òun gan nílò ìrànlọ́wọ́. he was in need of help. ó ní ẹ jẹ́ ẹ wá ẹ ká dá ní àwòrán ara wa òun náà nílò ìrànlọ́wọ́ yẹn. he needed help. àti bẹ̀yẹ ní ìrànlọ́wọ́ ti dìde. help started from there. gbọ́ mo pàṣẹ I command. gbogbo mi tẹ́ ti tilẹ̀kùn ìrànlọ́wọ́ mọ́. wherever the door let me show tonight. lórúkọ Jésù ilẹ̀kùn ìrànlọ́wọ́ yẹn ó yà kó síbẹ̀. wo àti tilẹ̀kùn ìrànlọ́wọ́ mọ́ àwọn kan. some people don't have it closed gbọ́ ayé tí ò rí ìrànlọ́wọ́ gbà. a life without help. gbọ́ igbó ìgbé ayé yẹn ìgbé ayé òfo ni. such a lifestyle is pain. ayé tí ò bá rí ìrànlọ́wọ́ gbà. a life without help. ìgbé ayé yẹn yóò pẹ́ kó tó dìde. he will not be lifted on time. ayé tí ò bá rí ìrànlọ́wọ́ gbà. he that obtain help. ẹgbọ́ ìgbé ayé yóò máa rákòrò ni. he will be creeping and crawling. ó rí ni ayé tí ò bá ìrànlọ́wọ́ gbà. a life that don't receive help. ìgbé ayé yẹn máa dúró lójú kan ni. that life shall be stagnant òrọ́kùnrin tó wà létí odò ọba ìsádọ̀ yẹn ni orí kò lé olùrànlọ́wọ́ ni ó dẹ̀ pẹ́ńbẹ̀ fún odidi thirty eight years orí gbà tó dọ́dọ̀ jígbà jésù dọ́dọ̀ ẹ̀ onígbà onígbà tí ò sẹ́ni tó máa gbẹ̀rù sínú omi torí ẹ̀ ló jẹ́ kó pẹ́ lójú kan. that's why he stay long there. ẹ máa ṣàkàlẹ̀ oh, oh. mo pàṣẹ gbọ́ níbi tó o ti nílò ìrànlọ́wọ́ lẹ́ni kankan ni lórúkọ Jésù ìrànlọ́wọ́ máa jáde sí ọ̀rọ̀ kan. O nílò ẹnìkan. You need somebody. Èmi náà nílò ẹnìkan. I need somebody too. Tí o bá wá ti ṣí ẹni Without that person. Apẹ́kẹ́ gbọ́ apẹ́kẹ́ èèyàn tó dìde. It Actually, take time for someone to believe it. Wo apẹ́kẹ́ èèyàn tó lọ. He will not be swear on time. Àwọn ẹni ìpè ẹjẹ́ jẹ́ gbàdúrà ní Let's pray tonight. A nílò ẹnìkan. We need somebody. Wo tó o bá ti lé tó o bá ti sẹ́nìkan nínú ìpè yẹn. that person in your ministry. wo apẹ́ kéèyàn tó dìde. to be lifted will take time. wo bó ti wù kó ní ànúẹ́tì tó. irrespective of his anointing. bó ti wù kó ní àṣẹlẹ́ni tó. authority of his power. bó ti wù kó ní agbára tó. agbára power bó ti wù kí ìpè ó confam tó. tí o bá ti sẹ́ni tó ràn lọ́wọ́ gbogbo ìpè tó ní gbogbo àṣẹ rẹ̀ gbogbo agbára rẹ̀ gbogbo ohun tó ní lórí òfò ni ọlọ́ngbọ́ yóò kàn máa làágùn lásán ni yóò kàn máa làágùn lásán ni mo mo pàṣẹ mo mo pàṣẹ ní àṣẹlẹsẹ ní ìkọta tó dé bọ́ tí ò sí ìrànlọ́wọ́ mọ́ mo pàṣẹ lásán ní ìkọta gẹ́gẹ́ ìrànlọ́wọ́ kó dìde fún ọlọ́run ọjọ́ jésù ẹ pariwo ẹjọ́ jágbàdo a pè é bàbá ẹ̀mí mímọ́ bàbá olúwa dìde ìrànlọ́wọ́ fún mi. arise and help me. Dìde ìrànlọ́wọ́ fún èmi náà. Arise and help me. Mo nílò ìrànlọ́wọ́. I need it. Ó ní mi yóò gbé ojú mi sórí òkè mọ́ ìfẹ́. Oh, Ó ní bó ni ìrànlọ́wọ́ mi yóò ti wá. Ó ní ìrànlọ́wọ́ mi yóò tọ́wọ́ olúwa wá tó dá ọ̀rọ̀ òun àti ayé gbàdúrà bàbá mo nílò ìrànlọ́wọ́ dìde fún ìrànlọ́wọ́ mi sọ àkókò tó bàbá ayérayé dìde fún ìrànlọ́wọ́ mi dìde fún ìrànlọ́wọ́ mi ọ̀yà dúwàdà lórúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù bàbá mi ò àkókò tó Olúwa dìde fún ìrànlọ́wọ́ mi sọ Olúwa dìde wọ Olúwa dìde wọ fún ìrànlọ́wọ́ mi Olúwa dìde wọ Olúwa dìde wọ Olúwa dìde wọ láti ràn mí lọ́wọ́ Olúwa dìde wọ Olúwa dìde wọ Olúwa dìde wọ Olúwa dìde wọ. Olúwa dìde o Olúwa dìde o Olúwa dìde o Olúwa dìde o Olúwa dìde o Olúwa dìde o Olúwa dìde o Olúwa dìde o láti ràn mí lọ́wọ́ bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá Olúwa dìde o dìde o dìde o dìde o dìde o bàbá láti ràn mí lọ́wọ́ Olúwa dìde o dìde o dìde o dìde o Jésù Olúwa wá ẹ jẹ́ gbà. Let's pray. A nílò ẹnìkan sẹ́. We need somebody. Oh yes. Tí o bá sí nínú ayé ènìyàn, èèyàn ó pẹ́ kó tó dìde. Without coming up with such a person to be lifted, it will take time. Ẹ gbàdúrà yẹn. Let's pray. Ẹ ni, ó ní kò dá kí ọkùnrin nìkan ṣoṣo kékeré kó kó kó dá wà. It is not good for a man to be alone. Ó wá pèsè olùrànlọ́wọ́ fún. He provided an helpmate for him. Láti jọ máa ran ara wọn lọ́wọ́. For them to be helping each other bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ìrìn àjò ayé rí. that is how the journey of life is. o nílò ẹnìkan sẹ́. you need somebody. èmi náà nílò ẹnìkan. I also do pariwo. shout. ẹ pè dáadáa. call me very well. bàbá. father. ìrànlọ́wọ́ tí màá fi já gbangba. help for me to get to place. ìrànlọ́wọ́ tí màá fi já gbangba. help for me to get to place. wàá máa pariwo. be shouting. ìrànlọ́wọ́ yẹn dà lẹ́nu. yes i do not. olùwàjò jáde sáyé tèmi náà. ìrànlọ́wọ́ tí màá fi já gbangba. ìrànlọ́wọ́ tí màá fi já gbangba. pariwo. bàbá mi o. jẹ́ kó jáde sáyé tèmi náà ó yà dúró lórúkọ Jésù. orúkọ Jésù. orúkọ Jésù. bàbá ìrànlọ́wọ́ tí màá fi já gbangba ọlọ́dún olúwa jákújá sáyẹ̀wò olúwa olùwàjò jáde olùwàjò jáde olùwàjò jáde olùwàjò jáde bá ìrànlọ́wọ́ yẹ̀dá ìrànlọ́wọ́ yẹ̀dá bàbá mi wa bàbá mi wa olúwa jó jáde olúwa jó jáde olúwa jó jáde olúwa jó jáde olúwa jó jáde olúwa jó jáde olúwa jó jáde olúwa jó jáde olúwa jó jáde olúwa jó jáde olúwa jó jáde olúwa jó jáde olúwa jésù olúwa olúwa wá. ẹ jẹ́ gbàdúrà. let's pray. àlọ́ nílò ẹnìkan. you need somebody. bí ọdún márùn-ún mẹ́rin sẹ́yìn. five or four years ago precisely. gbọ́ nígbà gbọ́ gbọ́ nígbà tí mo bá ẹ ní ìpè kan rìn. when i meet you with a man of God. tó mú ayé mi wálẹ̀. And he brought my life down. Gbọ́ mo wá padà wá sójú Ọlọ́run kọ́lé níbí. Ọlọ́run kọ́lé àwọn ẹ̀. I went to Ndẹ́lẹ́kẹ́ ilé Ọlọ́run kọ́lé nígbà tí mo padà wá sọ́lọ́ kọ́lé mo bẹ̀ sí ní gbàdọ́ mo bẹ̀ sí ní gbàdọ́ lójú ọlọ́run kọ́lé ní àkókò yẹn kò sí nǹkan kan mọ́ kò sí olóore kò sẹ́ni kankan mọ́ gbọ́ nígbà tó di ọjọ́ sunday kan gbọ́ ẹ̀mí yẹn ní kú òǹlé máa lọ sọ́lọ́ nkọ́lé wàá rí ẹnìkan ẹni tó sọmọ nìyẹn tó fi padà dìde tó yẹ kó tó wà ó lè dìde mọ́ ṣùgbọ́n o ní láti sọmọ ẹnìkan attached yourself with someone. mo wá gbẹrẹ láti ilé. I left my house. mo wá wá sọ́dọ̀ nkọ́lé. mo jókòó lójú òkè. I sat down and. ẹgbọ́n nígbà tó tó nígbà nígbà tó tó nǹkan bíi aago méje lálẹ́. when it was seven pm. mo rí tí bàbá òjò dé. I saw Daddy Ojo. bá a ṣe yọ náà kán. when he was coming from ẹ̀mí yẹn sọ pé the spirit told mo rán sí ọ rè. that is the person I sent to you. ẹ̀ǹtó sọmọ rè. you had to attach yourself to him for you to arise. mo kọ́ mo nírọ́ ni. I said no. mo ní èmi tí mo ṣẹ̀ṣẹ̀ èmi tí mo ṣẹ̀ ń jagun wòlíì kan I am just fighting a prophet. o tún o tún o tún ní kí n sọ má wòlíì mi. you are not telling me to mingle with another prophet. mo ní àjẹpẹ́ o fẹ́ jẹ́ kí n tinú ogun wọnú ogun rẹ. you want me to go from one battle and venture to another. ṣùgbọ́n ẹ̀mí yẹn ò jẹ́ ń gbádùn lójú. the spirit don allow me to rise. níbi tí bàbá mi sùn sí. where my daddy now? mo wá lọ bá wọn bẹ̀. I want to meet him there. mo wá sọ fún wọn. I told him. mo ní ẹgbọ́ òwú tí mo gbọ́. I said need to reverse that. mo ní ọlọ́run pé kí n sọ yín. God said I should make you. pé láti pàṣẹ yín. that true ni màá ti padà dìde padà láti pàṣẹ yín ni màá ti padà dé èèyàn padà. I will become a great man. àwọn náà kọ́kọ́ mi rí. He was now shaking his head. wọ́n ní láéláé. He said no. ngbà tó yá abẹ̀sí ní fa. after I was starting wọ́n wá dáhùn wọ́n ní lọ́ọ́ máa gbàdúrà sí i àwọn náà máa gbàdúrà sí i. They also pray about it. gbọ́ ẹnìkan tó o nílò sẹ ní ìkó ìtàtí ìrètí rẹ pé tí o sì kankan mọ́ oh, ẹnìkan tó o nílò gbọ́ tó máa nomi jẹ́ rẹ nù mọ pàṣẹ ní àṣálẹ́ sẹ lórúkọ Jésù ó yá lọ bá pàdé bẹ́ẹ̀ alẹ́ nìkan tó o nílò nígbà tí ìrètí rẹ pé ọlọ́run gbọ́ tí n bá bá bàbá òjò pàdé bẹ́ẹ̀ ni òjò pàdé àkókò yẹn ọlọ́run gbọ́ mo máa ń sọ dáadáa nínú kí n ti pokùnso kí n ti lọ kú tàbí gbọ́ wọ́n kí n ti sọ ìpè kí n ti wọ ẹgbẹ́ awo lọ oh, tàbí kí n ti wọ nǹkan mi. ṣùgbọ́n nígbà tí mo bá pàdé bá ìrìn àjò yẹn yí padà. my journey changed ẹ wá wo tó sì mí délé ni tí ò bá wá sí ń níbo ni mo fẹ́ wà gbọ́ ní àkókò tí mò ń sọ kò sí ìrètí mọ́ wo aya ti kọ̀ mí lẹ̀ mi ò jẹ́ nǹkan kan mọ́ lójú ọmọ mi ò jẹ́ nǹkan kan mọ́ ṣùgbọ́n tí mo pàdé ẹnìkan tí mo pàdé ángẹ́lì kan ṣoṣo ẹbẹ́ẹ̀lì òjò ìrìn àjò yẹn jí padà gbọ́ mọ́tò tí wọ́n gbà lọ́wọ́ mi nínú ìrìn àjò yẹn náà mo tún ti padà ní mọ́tò padà gbọ́ ìjọ ti dàrú kò sí ẹnìkan kan mọ́ oh, nínú ìjọ ṣùgbọ́n hmm. nígbà tí mo pàdé tèmi ìpè rẹ̀ ṣiṣẹ́ fún ìtàn mi. Hey, oh my God mo gbàdúrà ní àṣálẹ́ iṣẹ́ níbi tí ò sí ìrètí mọ́ fún ọṣẹ lórúkọ jésù gbọ́ àánú máa dìde fún ọ lórúkọ jésù àlọ́ nílùú ẹnìkan. You need somebody ó ẹnìkan. you need somebody. ó lé mi yóò gbé ojú mi sórí òkè sẹ́. Oh, oh. níbo ni àlọ́wọ́ yóò ti wá. yes ìrànlọ́wọ́ yóò ti ọwọ́ olúwa wá níbi tí gbọ́ gbọ́ ọ̀rùn tó dá òun òun àti ó nílò ẹnìkan. I need somebody. Hey, ó ní bàbá tó bí mi kò lè ràn mí lọ́wọ́ láìsínáwó olúwa. Oh yes. Ìyá tó bí mi kò lè ṣohunkóhun láìsínáwó olúwa. Wo jésù kristi nìkan ló lè rẹ̀ dá lọ́wọ́ tí kò ní ṣeré bí. bàbá tó bí kò lè ràn ọ́ lọ́wọ́ yóò ṣèrègùn tó bá yá á ó jẹ́jẹ́ gbàdúrà. na let's pray. ẹ gborúkọ jésù. wọ́n ní mo jésù aláwọ̀. bàbá ajẹ́rayé o. rángẹ́lì ìrànlọ́wọ́ tèmi náà sí mi. send the angel of my to me. ángẹ́lì ìrànlọ́wọ́ tèmi sẹ́. angel of my help. bàbá rán sí mi náà. send it to me. wo ẹ́bẹ̀lì rángẹ́lì ìtọ́lẹ̀ rán sí mi lákòókò yìí. just send Abel to me as my angel. ángẹ́lì tèmi nìyẹn. is my angel. ángẹ́lì ìrànlọ́wọ́ tèmi nìyẹn ní àkókò ìtí ọlọ́run rán sí mi. mo tún tún sọ tọ́lá torí kò sí ẹnìkankan mọ́. because there was nobody. ṣùgbọ́n ngbà tí mo wọnú ayé rẹ̀. but when I enter his life. gbọ́ ìrìn àjò yẹn yí padà. the journey changed. iṣẹ́ ìrẹsẹ̀ yí padà. the ministry changed. ohun gbogbo yí padà. everything changed. ó gbà àtúnṣe. ìwọ náà gbàdúrà. pray bàbá níbo ni áńgẹ́lì lọ́wọ́ tèmi náà wà. praise my angel bell. bàbá jẹ́ pàdé ọ̀rọ̀ wa. olúwa rẹ sí mi. send it to me. angel. wọ́n ní ìpè mi náà. níbo ló wà. olúwa gbèdìdé fún mi. olúwa rẹ sí mi. ọjà dúwàdà. jésù ó jẹ́ gbàdúrà ó jẹ́ sọ̀rọ̀ ayérayé olúwa lọ sí mi olúwa lọ sí mi. rọ́sí mi áńgẹ́lì ìrànlọ́wọ́ mi áńgẹ́lì ìrànlọ́wọ́ mi níbo ló wà bàbá o ayérayé ayérayé ayérayé ayérayé bàbá ogun ìrànlọ́wọ́ mi dà àlíyà máa Jésù Olúwa wa ẹnìkan ń wò mí lálẹ́ yìí. somebody can see me tonight. mo sọ tẹ́lẹ̀ sí ayé rẹ. báyìí lolúwa wí. God says the Lord. Ogun ọ̀run ìrànlọ́wọ́ ó bẹ ayé rẹ wò. Yẹ́n bá fi sí to life, amen. Eluakava yamasada. In the ní kẹwàá. Báyìí lolúwa sọ. says the Lord. Ẹni tá a rán sí ọ. that is sent to you. Láti ràn ọ́ lọ́wọ́. Will come to you. Ó ṣàwárí ayé. Yẹ́n lọ gate to life. Amen. Ìlú èké bá dáyé èèyàn wá nú ọkọ̀ yìí. Èmi ò gbóhùn yín o. Mo gbàdúrà. I pray. Ogún ọ̀run tó o nílò. Host of heaven and today. Láti débi tó yẹ kó dé. To get your destination. Lónìí. Tonight. Olúwa gbèdìde fún ọ. Bó o bá máa gba ẹ̀tọ́ rẹ. you want to receive your right. O nílò ìrànlọ́wọ́. lọ́wọ́. you need help. bí ìlérí tí olúwa sọ nípa tiẹ̀ bó bá máa ṣẹ o nílò ìrànlọ́wọ́ a dá ọ bẹ́ẹ̀ ni bá a ti dá ènìyàn nìyẹn a dá láti nílò ìrànlọ́wọ́ torí ìrànlọ́wọ́ la fi dá ta ló ń wò mí tó sàmì ẹni tó yẹ kó o pàdé kó o fi jẹ́ ntọ́ wáyé wáyé ọ yẹ lọ pàdé rẹ̀ ẹ sí a program yìí yìí. hear this program. ìgbà mọ́kànlélógún. twenty one times. ó ní ẹ wá máa claim ẹ̀tọ́ yín kan. claim your right. ẹ sà. yay. olúwa ló sọ fún joshua. o máa take over. you take over. ìwọ ló pín ilẹ̀. you are going to keep an eye. ògbé joshua ò lè dá ilẹ̀ gbà. but to take over. àfi bí ogun ọ̀run ìrànlọ́wọ́ bá sàwọn. joshua must locate him. ha ọwọ́ ra bàbà létí ibodè. he was parabolating. létí géètì. Ah, ọwọ́ rí ọkùnrin kó dúró. he saw a man. ó bi léèrè. he asked ta ni ọ́. who are you. sọ́tà wa ni ọ́. are you our enemy. àbí ta ni. or who are you. ó ní èmi lólórí ogun. I am the captain. tó máa ń dúró níwájú olúwa lọ́run. tell me if I go there. mo wá láti ràn ọ́ lọ́wọ́. I am there to help you. àṣẹjáde. authority locate you. ẹnìkan tí ó ràn ọ́ lọ́wọ́. he will help you. níbi tí ò ti yé ọmọ. where you are confused. bó o bá sàmẹ́. I will say man. ó sàwárí ayé rẹ̀ kí n tó wọ bẹ̀ lọ. before I go there. ẹ pariwo ẹgbàá sọ àkàrà. talẹ ni ó gòkè wá láti bà mí nínú jẹ́. who devil has sent to make with me be sad. sórí eléyìí àìsáyà sẹ́mu sí. àìsáyà sẹ́mu sí. ó ní ẹjẹ́ á lọ sí Jerusalem. ẹjẹ́ á gòkè lọ. wọ́n bi léèrè pé kí lẹ̀ ń lọ sí. wọ́n làwọn fẹ́ lọ bà mí. Maria kapaya sálè kapaa ẹ máa sọ pé ẹ̀mí mímọ́ ẹ kọlù wọn ẹni ó gòkè wá ó ń bọ̀ ó ló sọ fọ́kọ rẹ pé wà rí ọ̀dà kọ́ máa fi ọmọ ẹni ó gòkè láti bà ọ́nú jẹ́ ó ló sọ fọ́lóore rẹ pé ọ̀dà pé kọ́ máa bọ̀ ọdún wò mọ́ ẹni ó gòkè wá láti bà ọ́nú jẹ́ ó ló jẹ́ odélé ọkọ tí ò tí ò rọ́mọ ẹni ó gòkè láti bà ọ́nú jẹ́ àwọn ni ò jí oníbùjókòó ẹni ó gòkè láti ti bọ̀ ló jẹ́ àwọn ni wọ́n wá bọ̀ ọ lamẹ́ríkà láti ilé ń jí ọ lálàá ríra rẹ níbi tó o ti là kọjá ẹni ó gòkè láti bọ̀ ló jẹ́ àwọn náà ń jí ọ lẹ́sẹ̀dẹ̀ ninety nine point nine percent kí wọ́n dà padà torí wọ́n gòkè wá ẹnìkan ni ó pariwo talẹ̀ ni ó gòkè láti bà mí nú jẹ́ ọlọ́run bá ń kọlù olúwa kọlù ọyọyọyọyọyọyọ.

Jésù Olúwa wa ẹ pariwo gbogbo oníròyìn ìbànújẹ́ Olúwa bá yọ wọ́n sọnù oh, láìdé sọ̀nsọ̀n ni Maria kapa yamasada àwọn kan bẹ wọn rẹ́dí àti sọ̀ntọ́dá nípa rẹ̀ o ti ń fẹ́ ṣe náà ni pé wọ́n fẹ́ bà ọ́ jẹ́ láti máa mú kínú rẹ̀ ọ́ bàjẹ́ ẹnìkan ni ọ sọ ẹ̀yin oníròyìn oníròyìn ìbànújẹ́ tó yí ayé mi bàbá mi o ẹ yọ wọ́n sọnù ẹ yọ wọ́n sọnù ẹ yọ wọ́n sọnù ẹ yọ sọnù ẹ yọ sọnù ẹ yọ sọnù ẹ yọ sọnù ẹ yọ wọ́n sọnù ọyọyọyọyọyọyọyọ àríyànká pàrọ̀ àmàsádàyà àdéyé kẹrùwà àkéyé mẹsẹdà alùmàdà bàbá bàbá bàbá bàbá bàbá.

yọ wọ́n sọnù bàbá yọ wọ́n sọnù bàbá wa ẹ pariwo ẹ̀mí mímọ́ lọ́jà fún mi níbi gbogbo tí wọ́n ti ń dá mi lọ́wọ́ jẹ́ seconds. ṣe kí ni. where they sting me. wà á lé sóòsù ni. wà á máa mira. gbogbo bí wọ́n ti ń dá mi lọ́wọ́. lóru òní ni. wo ẹ pín àwọn èèyàn wọlé. lọ jà fún mi. olúwa jà fún mi. gbogbo bí ayé ti ń dá mi lọ́wọ́. bàbá mi ẹ jà fún mi. ọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀ àrí ẹ̀ka àfàyà máa sàdánì. ẹ jà ẹ jà ẹ jà ẹ jà ẹ̀dà ẹ̀dà bàbá ẹ̀dà fọ́mẹ̀ bàbá ẹ̀dà fọ́mẹ̀ bàbá ẹ̀dà fọ́mẹ̀ bàbá ẹ̀dà fọ́mẹ̀ bàbá ẹ̀dà fọ́mẹ̀ ẹ̀dà fọ́mẹ̀ ẹ̀dà fọ́mẹ̀ ẹ̀dà fọ́mẹ̀ ẹ̀dà fọ́mẹ̀ ẹ̀dà fọ́mẹ̀ Jésù Olúwa wá. Bàbá mi ní ẹ̀yìn kan bẹ níbí. My daddy says some people are here wọ́n gbẹ́sẹ̀ lé ẹ̀tọ́ yín. they seize your right. olúwa ní kẹ́ ẹ gbàdúrà. also you should pray. ẹlẹ́dàá sọ fún mi pé. my creator told me. òun fẹ́ fi òru kan. he wants this night. láti mi àwọn tó gbẹ́sẹ̀ lé ẹ̀tọ́ yín. to shake those that seize your right. kẹ́ ẹ lè rí ẹ̀tọ́ yín gbà. for you to receive your right. pé kí oṣù yìí tó lọ. na before this month runs out. ọwọ́ ní kẹ́ ẹ gbàdúrà lálẹ́ yìí. he said you should pray tonight. pé gbogbo ẹni tó gbé ẹ̀tọ́ mi mi. those that swallow my right. olúwa lọ mi wọ́n. all of those shake them. gba ẹ̀tọ́ mi jáde die for me death my life for me yes sir yakaba death my life for me mama tó gbé gbogbo ẹni gbé ẹ̀tọ́ mi mi ẹni gbé ẹ̀tọ́ mi mi tó ní kò sí tí màá sí olúwa lọ mi wá gbé ẹ̀tọ́ mi fún mi ọyọyọyọyọyọyọyọyọ ayámasálí àkàfọ́dọ̀ ọ̀nà àdá ayákeru àmàkàbà anáru àmàkàbà èlú èké yàmásálí àdá àmàkàbà wà èlú èké bá fire. Baba, Baba, me wa, Baba, me wa, Baba, me wa, Baba, Lord me wa, Baba, Lord me wa. Jésù Olúwa wa. Ẹ gbàdúrà yẹn. Bíbélì pé lẹ́ẹ̀kan sá. Ní ìsìn nígbà díẹ̀ sí. Èmi ò mi ayé, màá mi ọ̀run, ma mi ilẹ̀, màá mi orílẹ̀-èdè, màá mi òkun, màá mi ìsàlẹ̀. Àmàkàvà gbogbo ìfi orílẹ̀-èdè yóò wà sọ́dọ̀ mi. Màrúwà kan fàyà màsádà yá ẹnìkan sàmì gbogbo ẹni jókòó lé ẹ̀tọ́ rẹ mọ́lẹ̀ tó fi ẹ̀tọ́ rẹ lògbà akẹ́yẹ mẹsẹ̀lì dà bó o bá sàmì ọlọ́run kó gbèjà rẹ. Akayali maruaka baruama. Yeah tún àdúrà yẹn gbà. repeat prayer. àkéyé mi ṣe dà. Oh, ta ló gbé ẹ̀tọ́ mi mi. tó ní òsì tí mo máa ṣe. bàbá mi ẹ jà fún mi. lálẹ́ òní ni lálẹ́ òní ni lálẹ́ òní ni ẹ jà fún mi. ẹ jà fún mi. ẹni jókòó ní ẹ̀tọ́ mi. tó ní òsì tí mo máa ṣe. ẹ jà fún mi. ọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀ akaya ni maruwa elu etefa akaya maruwa kafa elu meseda akeye meruwa kafa anaba kafa gbogbo ẹni gbèsè ní ẹ̀tọ́ mi olúwajà fún mi olúwajà fún mi olúwajà fún mi olúwajà fún mi olúwajà olúwajà olúwajà olúwajà olúwajà olúwajà olúwajà olúwajà olùwàjà jésù olúwa wa agayi orí kejì ẹsẹ̀ kẹfà agayi orí kejì ẹsẹ̀ kẹfà báyìí lolúwa àwọn ọmọ ogun wí ẹ̀ẹ̀kan sá nígbà díẹ̀ sí máa mi àwọn ọ̀run máa mi ayé máa mi òkun máa mi ìyàngbẹ́lẹ̀ máa mi gbogbo orílẹ̀-èdè gbogbo ìfẹ́ bẹ́ẹ̀ ni sà ẹ pariwo sà olúwa mi ibi tó yẹ kó o mi ṣé gbé ẹsìn mi ṣèkì ṣé gbé ẹsìn mi ṣèkì ẹ pé àwọn ènìyàn wọlé ibi tó yẹ kó mi ṣé gbé ẹsìn mi ṣèkì mi ilé bàbá mi mi ilé ìyá mi mi ibi iṣẹ́ mi mi àdúgbò mi mi agbègbè mi olúwa mi ilé mi gbogbo ẹni gbé ẹ̀tọ́ mi olúwa mi wá gbé ẹ̀tọ́ mi jáde olúwa mi wá gbé ẹ̀tọ́ mi jáde olúwa mi wá gbé ẹ̀tọ́ mi jáde ọyọyọyọyọyọyọyọyọyọ ẹ̀mí amari akapa yamasana ale kapa yamasana aya amari akapa o adaya alimaru akapa elu eke yamasana ada

So ti ready àsọtẹ́lẹ̀ ayọ̀. Are you ready for protection? the direction? Ológo ni mí. I am glorious. Ẹ̀yin ènìyàn jí báyìí bọ́ ọba ń sún o. If you are asleep, wake up now. Ẹ lè dá mi dúró. I am unstoppable. I am unstoppable. Mo wáyé wá ṣe rere. I am here to prosper. Gbogbo ẹ̀yin abínú ògo. You will return to Then bínú ògo mi. Return to my glory. Ìdájọ́ Olúwa dé sórí. judgment of God. Mi ò ṣe é dádúró. I am unstoppable. Ọmọ mi ò ṣe é dádúró. My children unstoppable. Aya mi ò ṣe é dádúró. My unstoppable. Iṣẹ́ mi ò ṣe é dádúró. My unstoppable. mi ò ṣe é dádúró. Ẹ̀yin tẹ́ jẹ mí ní gbèsè. Ẹ kò lé mi lọ́wọ́ lọ́wọ́. lórúkọ jésù ẹ̀tọ́ mi nínú ìjọba òkùnkùn mo gbà á mo gbà á ire mi tí ọ̀tá gbé mi kò ṣe é gbé mi ẹ pọ̀ ẹ já pọ̀jọ́ nà ẹ pọ̀ ire mi ẹ já pọ̀jọ́ nà ẹ pọ̀ ire mi ẹ̀yin tẹ́ ẹ jókòó lórí ẹ̀tọ́ mi ẹ gbẹ̀dẹ̀ dìde mẹ́ kò ṣe é jókòó lé orí mi ò lè gbà wọlé ọmọ orí ọ̀fẹ́ ni mi orí ọ̀fẹ́ Jésù ìbẹ̀ lórí mi orí ọ̀fẹ́ yí mi ká mò ń gbẹ́nu Jésù agbára Jésù ó di ayé mi mú ọwọ́ ńlá Jésù ó tì mí lẹ́yìn mò ń gbẹ́nu orí orí ọ̀fẹ́ Jésù ìbẹ̀ lára mi agbára Jésù ó ń tọ́ mi sọ́nà ẹ lè dá mi dúró ọmọ mi ò ṣe é dá dúró aya mi ò ṣe é dá dúró ẹ̀yin tẹ́ ẹ dira ogun láti bá mi jà ẹrún dànù ẹ̀yin tẹ́ ẹ dira ogun lójú oorun tẹ́ ń dì èdè ogun sí mi báyìí lolúwa wí ẹrù dànù ẹ̀yin tẹ́ ń bá mi jà lójú ayé ẹrù dànù ẹ̀yin ọ̀tá mi mo tẹ̀yìn mọ́lẹ̀ ẹ di ìtẹ̀ mọ́lẹ̀ lórúkọ bàbá ẹ di ìtẹ̀ mọ́lẹ̀ lórúkọ ọmọ ẹ di ìtẹ̀ mọ́lẹ̀ èmi ò ṣe dájú èmi ò ṣe dájú Jésù la Samaria já mo la ogun mi já mo wọnú ògo lọ mi ò jago ọmọ orí ọ̀fẹ́ ni orí ọ̀fẹ́ jẹ́ ń bẹ lórí mi mo ń gbẹ́nu orí ọ̀fẹ́ orí ọ̀fẹ́ jẹ́ ó yí mi ká ẹ̀yin tẹ́ ń dá mi lẹ́jọ́ orí ọ̀fẹ́ jẹ́ ó gbé ìdájọ́ ẹ̀yin tẹ́ ń yọ mi lẹ́nu orí ọ̀fẹ́ jẹ́ ó gbé ìyọnu yé mi ẹ̀yin ọ̀tá alẹ́ bàbá mi mi ò ṣe é dájú orí ọ̀fẹ́ jẹ́ ń bẹ lára mi ọ̀tá alẹ́ ìyá mi mi ò ṣe é dájú orí ọ̀fẹ́ jẹ́ ń bẹ lára mi ọ̀tá agbègbè mi ò ṣe é dádúró orí ọ̀fẹ́ Jésù ń bẹ mi ọ̀tá ilé àná mi ò ṣe é dádúró orí ọ̀fẹ́ Jésù ń bẹ mi ọ̀tá ògo mi ò ṣe é dádúró orí ọ̀fẹ́ Jésù ń bẹ mi orí ọ̀fẹ́ Jésù ó yé mi ká mo jẹ́ orí ọ̀fẹ́ mo mú orí ọ̀fẹ́ ọmọ orí ọ̀fẹ́ ni mi mo wọ́ sórí ọ̀fẹ́ mo sọ̀rọ̀ orí ọ̀fẹ́ ojú mi dorí ọ̀fẹ́ agbára Jésù ó yé mi ká iná Jésù oyè mẹ́ta ọkùnrin náà gba iná olúwa gbàgbára ọkùnrin náà gba iná gbàgbára ọkùnrin náà gba iná gbàgbára ọkùnrin náà gba iná gbàgbára ọkùnrin náà gba iná gbàgbára ìwọ ìṣẹ̀dá mi ó lè gbàbọ̀ ni ó rí ọ̀fẹ́ ó yí ọ̀ká ó rí ọ̀fẹ́ ó yí ọ̀ká mo gba lẹ́tà ayọ̀ mo gba lẹ́tà ayọ̀ mo gba lẹ́tà ayọ̀ mo gba lẹ́tà ayọ̀ mo gba lẹ́tà ayọ̀ mo gba lẹ́tà ayọ̀ mo gba lẹ́tà ayọ̀ mo gba lẹ́tà ayọ̀ mo gba lẹ́tà ayọ̀ mo gba lẹ́tà ayọ̀ mo gba lẹ́tà ayọ̀ mo gba lẹ́tà ayọ̀ mo gba lẹ́tà ayọ̀ ìdájọ́ òkùnkùn ó túká níwájú mi ìdájọ́ ọ̀tá ó túká níwájú mi ẹjọ́ tí ayé dá mi ó bàjẹ́ lónìí ẹjọ́ parẹ́ nítorí orí ọ̀fẹ́ ẹjọ́ parẹ́ nítorí orí ọ̀fẹ́ ẹjọ́ túká nítorí nítorí orí ọ̀fẹ́ dání sẹlẹ́jọ́ dání bá mi jà ẹ súnmọ́ mi ẹ dògbó bí ẹ̀wù orí ọ̀fẹ́ ń bẹ lórí mi inú olúwa ó yí mi ká inú olúwa ó yí mi ká àgọ́ mi ó dínà ìṣẹ̀dá mi ó dínà orí mi ò lè gbà wọlé orí mi ò lè gbà wọlé orí mi ò lè gbà wọlé orí mi ò lè gbà wọlé orí mi ò lè gbà wọlé orí mi ò lè gbà wọlé ìṣẹ̀dá mi ò lè gbà wọlé mò ń gbẹ́nu jésù mi ò ṣe é dádúró ẹ̀yin ogun ilé wa ẹ padà lẹ́yìn mi ẹ̀yin ogun ilé àná ẹ padà lẹ́yìn mi ogun agbègbè ẹ padà ogun ọ̀tá ẹ padà èmi ọ̀bá yín adánidúró ẹ padà orí ọ̀fẹ́ jésù ó yí ọmọ orí ọ̀fẹ́ ni mi mi ò ṣe é dádúró mi ò ṣe é dádúró mi ò ṣe é dádúró mo kú oríire mo kí ọ mo kí ọ ẹ pín àwọn èèyàn wọlé mo kí yín bẹ̀ ń kú oríire mo kí yín kú oríire kí yín kú oríire mo kí yín kú oríire mo kí yín kú oríire yọ̀dà bọ̀ láàrin torí orí ọ̀fẹ́ ó is the one that's leading ojú rere favour ó tẹ̀lé follows it àánú mercy ó tẹ̀lé ojú rere follows favour <laughs> so lẹ́yìn ìrànlọ́wọ́ the help ó tẹ̀lé àánú. follows mercy. <laughs> ìbùkún. blessing. ó tẹ̀lé ìrànlọ́wọ́. follows help. ayọ̀. joy. ó tẹ̀lé ìbùkún. follows blessing. torí bí màá ṣe kà tí ó fi pé áńgẹ́lì méjèèjì rẹ̀ àtọ̀kẹ́tì nìyí jẹ́ ìsàlàyé fún ọ. yes sir. torí bọ́ ọ bá ti ní orí ọ̀fẹ́. once you have grace. wàá rí ojú rere gbà. you will obtain favour. níbi tó o ti lórí ọ̀fẹ́ láti tọ̀. here you have grace to talk. bọ́ ọ bá ti wá ní ojú rere. after obtaining favour. ojú rere ń bẹ̀. if you have favour there. wọ́n á sàánú rẹ̀ torí o ti rí ojú rere gbà lọ́dọ̀ wọn. they will obtain favour from them. torọ́ wá rí nítorí àánú gbà wọ́n ràn ọ́ lọ́wọ́. Masada elikepa hmm. Masada ya ẹnìkan ń gbọ́ mi ah, ojú rere àti àánú orí ọ̀fẹ́ yọ̀ǹda rẹ̀ fún mi. Wọ́n gbàgbé o, mo ti ṣàlàyé bó orí ọ̀fẹ́ ṣe jẹ́ fún ọ. Mo dẹ̀ ti ṣàlàyé ẹni qualify fún orí ọ̀fẹ́ lẹ́ni tó ní Jésù. Kí là ń pè lórí ọ̀fẹ́? Ìdájọ́ tó tọ́wọ́ ayé le ìdájọ́ tọ́wọ́ ayé le hmm. Mósè ló rẹpísẹ́ǹtì òfin Èlíjà ló rẹpísẹ́ǹtì wòlíì mo ti sọ bí ìgbà mẹ́ta kó o lè bá a mọ tó gbé dání pé orí ọ̀fẹ́ ń bẹ lórí ẹ̀ whatever tó ń là kọjá orí ọ̀fẹ́ kan bẹ tó kọ́bà rẹ̀ ó ní Jésù fi wí pé orí ọ̀fẹ́ mi ó tó fún ọ. Ah. Hmm. Now, bye. Elijah òun no, represent wòlíì old testament Mósè ló gbé òfin dé <laughs> ní pé èèyàn ní mental problem You have ó ní warapa ó ní kinní kan ó ní àìsàn wọ́n gba ìyàwó èèyàn wọ́n gba ọkọ èèyàn Mósè ló gbé gbogbo ẹ̀ lẹ̀ Mósè gbé e lẹ̀ Deuteronomy twenty eight fourteen to the end ibi tí Mósè ti pàṣẹ òfin nìyẹn pé bọ́ọ̀ bá ti rú òfin báyìí nǹkan báyìí ni ó sọ bọ́ọ̀ bá rí ilé tí wọ́n ti ní warapa tọ́ ọ bá béèrè àwọn bàbá wọn ti rú òfin lára òfin tí Mósè kọ́ lẹ̀. Jesus Christ. So àwọn ìyá ńlá wọn ti rú òfin lára òfin tí Mósè tó ti kọ́lẹ̀. Kí ló wá dé táwọn ńlá òfin yẹn kọjá? Torí wọn sí lábẹ́ orí ọ̀fẹ́. Òkùnkùn làwọn tó sàtọ̀ lọ. Kò sí orí ọ̀fẹ́ lọ́wọ́ Èṣù. Ọ̀dọ̀ Jésù lórí ọ̀fẹ́ wà. Mọ̀ ń bọ̀ wá. Òfin yẹn ti wá gbé wọn mì. Tó ẹ̀ fi rí wárápá. Wọ́n á ní sábìsí wíwà. Wọ́n á ní ilé wọn wá ní sọ́bà torí orí ọ̀fẹ́. because grace. wọ́n sí lábẹ́ rẹ̀. tó Mósè ló gbé e lẹ̀. Moses established. nígbà Mósè gbé e lẹ̀. màrúwá kàvarú àmàsálì kàpá. ẹnìkan sàmì. èlúkẹ́ pàyà. ibi òfin di ọ̀mọ́. orí ọ̀fẹ́ Jésù. ó tú ayé rẹ̀ wọ́n wá bí Mósè pé ṣé wòlíì ni ọ́ ó ní no òfin lòún gbélé ìgbà tí Èlíjà dé ó ní wòlíì lòún ìgbà Èlíjà dé ó dé pẹ̀lú àṣẹ tóró ni wòlíì Old Testament ó wá gbé òfin tí Mósè gbélé ẹ rí pé bí kò máa ṣe pé ó wá ń wọ gbogbo ìlú tí wọ́n ti rú òfin ó wá ń ṣépè fún wọn láti fìdí òfin múlẹ̀ ó wá ń ṣèyẹn rẹ̀ lọ. he ṣùgbọ́n nígbà tí Elijah scatter rẹ̀ lọ. Jésù dé. Jesus came. Elijah ló represent wòlíì Old Testament. the prophet in Old Jésù ló represent wòlíì New Testament. Jesus represent Mose ló represent. Mose represent. Òfin tó mẹ́ta lọ́run. There are three. Mẹ́ta láyé. Yes. Wòlíì mẹ́ta. Bàbá ọmọ àti ẹ̀mí mímọ́. Nínú ọ̀run. Àgbààgbà mẹ́ta lọ́run. Àwọn mẹ́ta ló di ìdílé mú. Ọkọ ìyàwó àtàwọn ọmọ. Tó bó ṣe gbé ìdílé lọ yẹn ìgbà mẹ́ta ní ń bẹ láyé àárọ̀ ọ̀sán àti alẹ́ màrúwà kábàyà oh. màsàdà àwọn mẹ́ta ló gbé ìmọ́lẹ̀ dání oòrùn òṣùpá àti ìràwọ̀ àkábàyà gbogbo bí ayé ti ká ìrànlọ́wọ́ kúrò lára rẹ̀ ta ló sàmì ọyẹ gba ìrànlọ́wọ́ padà ìlú máa sàdáàlì kápárù àmà gbogbo bí wọ́n ti dínà ọyẹ gba àánú padà láàrin wọ́n wá béèrè nígbà Jésù dé ó pe Èlíjà ó pe Mósè ó ní ọ wọlé ẹ wọlé torí orí ọ̀fẹ́ ọkọ̀ fà gbogbo ó ti gbé orí ọ̀fẹ́ dé Èlíjà nínú òun ò lè wọlé òfin ò lágbára òfin wá ń dofa lé wòlíì lọ́wọ́ ìyẹn Èlíjà Èlíjà lóun ò lè wọlé ó ní kó wọlé torí orí ọ̀fẹ́ gbé gbogbo rẹ̀ mi Èlíjà ló máa gba nǹkan mẹ́ta bó ń bá máa wọlé ah. wọ́n béèrè pé kí ni mẹ́ta tó gbà ó ló máa gba asaeli ó máa gba jehu ó máa gba elisa wọ́n béèrè pé kí ló fẹ́ fi mẹ́ta ṣe ó ní ẹni bá bọ́ lọ́wọ́ ọ̀dà jehu ó bọ́ sọ́wọ́ asaeli ẹni bá bọ́ lọ́wọ́ ọ̀dà asaeli ó bọ́ sọ́wọ́ elisa ó ní káwọn mẹ́tẹ̀ẹ̀tọ́ tó bí òfin rún jésù wá pè wọ́n àti asaeli àti jehu ó ń lọ́fà jehu ò kọ́ nífà fàì fún ọba jésù wá fún jéhù lọ́ba orí ọ̀fẹ́ lọ́yọ̀ǹdọ̀ ọba fún torí ẹ̀ ó náà kó lé padà elisa elisa àwọn tó tẹ̀lé elija ti pọ̀ orí ọ̀fẹ́ yọ̀ǹda agbára fóònù náà ó náà padà lé asaeli ó náà kọ́ níbà ìtorí ọ̀tá israẹli ni orí ọ̀fẹ́ yọ̀ǹda fóònù náà ó náà padà lé ó wá dá àwọn mẹ́tẹ̀ẹ̀ta padà ọwọ́ á gbé orí ọ̀fẹ́ dání nígbà ògbé orí ọ̀fẹ́ dé ó ní nínú orí ọ̀fẹ́ ó ní orí ọ̀fẹ́ àti gbàdúrà ó ní orí ọ̀fẹ́ àti gbẹ̀mí mímọ́ ah, ọjọ́ ti lọ hmm. ìmọ̀kábà wago ọjọ́ ti lọ ó ní orí ọ̀fẹ́ àti gbẹ̀mí mímọ́ oh my god ó ní orí ọ̀fẹ́ àti gbàdúrà ó ní orí ọ̀fẹ́ láti kọjú síbi gbogbo tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbogbo èèyàn kọ́ ló nídìí ẹ̀mí mímọ́ gbogbo èèyàn kọ́ ní gbẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ wà fún àwọn àlùfáà àti wòlíì àti àwọn ọba mẹ́ta àwọn mẹ́ta tó lè gbẹ̀mí mímọ́ láyé nìyẹn gbogbo àwọn tó kù láyé wọn kò ní bá ìfẹ́ mi mímọ́ ṣùgbọ́n nígbà tí orí ọ̀fẹ́ dé ó tú ẹ̀mí mímọ́ jáde ó ní ní ìkẹyìn ọjọ́ èmi ó tú ẹ̀mí mi jáde sára ènìyàn gbogbo nítorí orí ọ̀fẹ́ dé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bọ́ ọ bá fẹ́ gbàdúrà àlùfáà ni ó gbẹbọ yóò gbàdúrà fún ọ ó ní orí ọ̀fẹ́ láti dá àdúrà gbà àwọn ni solisitọ̀ tó máa bọ́ ọlọ́sọ̀rọ̀ ṣùgbọ́n gbòòrí ọ̀fẹ́ dé ọbọ̀ ọ̀nà tẹ́ḿpì ó gbé gbogbo aṣọ ìlẹ̀kẹ̀ ọ̀yà dànù nígbà tí aṣọ ìkélé tẹ́ḿpì ní fàyà kálukú ní orí ọ̀fẹ́ láti béèrè ntọ́fẹ́ láti wọnú tẹ́ḿpì lọ́wọ́ ọlọ́run kò sí bòjúmọ́ ó lè béèrè ntọ́fẹ́ wọ́n á gbọ́ mi bọ́n bá fẹ́ gbádùn orí ọ̀fẹ́ àkàyálé màrú àkàtà èlúwẹ̀ mẹ̀rúwẹ̀ kẹfà àdáyà màsàdà ọgbọ́dọ̀ padà sábẹ́ orí ọ̀fin olódùmarè àkàyà alimaruwa kàfà ọgbọ́dọ̀ wà lábẹ́ orí ọ̀fẹ́ jésù jésù nìkan lórí ọ̀fẹ́ ó ní ìmàruwa kàfàrú àmà oh, èdè yéèlì màruwa kàfàrú àmà mo gbàdúrà orí ọ̀fẹ́ jésù ó bẹ ayé rẹ wò anamaseli kapaya oh, akeye meru akafaya masada orí ọ̀fẹ́ jésù obi ayé rẹ rọ láre ara orí ọ̀fẹ́ rẹ irú wa yìí oko la ti wá ta lọ́mọ wa ń gbòòrò bóyá nìyá mi lo fóònù tẹ́ ẹ̀kú bóyá bàbá mi lo tẹ́ ẹ̀kú hmm. ṣùgbọ́n ń gbòòrò ọ̀fẹ́ dé ó sọ di ń tẹ̀mí mú káàkiri ara orí ọ̀fẹ́ kan nìyẹn wá gbọ́ mi àwọn kan wà tọ́jà pé wọ́n àti ẹ̀wà á jésù mọ̀ bẹ nínú nínú igbó àwọn olórí ọ̀fẹ́ àwọn kan wà wọ́n rí jésù èsúra wọn níyè orí ọ̀fẹ́ ọ̀yọ̀ǹda fáwọn láti gbà lọ́lùwà àtolùbàlà wọn àwọn kan wà wọ́n tún dọ́dọ̀ jésù wọ́n tún sọra wọn di tọ́ọ̀gì kabẹ̀ orí ọ̀fẹ́ ọ̀tún yọ̀ǹda láti jẹ́ǹjẹ bí ọmọ lábẹ́ jésù ṣùgbọ́n torí ìwọ ọmọ jésù ló jẹ́ kí wọ́n mọ̀ pé òtítọ́ ni ọ̀rọ̀ náà pé jésù kristi ọmọ ọlọ́run ni orí ọ̀fẹ́ jésù ó gbé ayé rẹ̀ d today. I plead tonight. Imarua kavaruama akeyali marua kavaruama adeyeli merue keva hekeya marua kava eli merua kavaruama adayali marua kava hekeyali marua kava adayali marua daya orí ọ̀fẹ́ Jésù ó tú ayé rẹ̀ lẹ̀ inú máa sá dalí oh, kapa orí ọ̀fẹ́ Jésù ó tú ayé rẹ̀ lẹ̀ ẹjọ́ tí wọ́n dá ọ lágbo lẹ́yìn àkàyè yálé máa ru àkàfà àdá yálì kẹrù àmà orí ọ̀fẹ́ dá ọ láre anna masalia oore ọ̀fẹ́ sáà. orí ọ̀fẹ́ ó la ọ̀nà fún ọ ta ló sàmì orí ọ̀fẹ́ ó la ọ̀nà fún ọ àkàyà amasada orí ọ̀fẹ́ ó la ọ̀nà fún ọ orí ọ̀fẹ́ oh, ó la ọ̀nà fún ọ orí ọ̀fẹ́ olúwa ó la ọ̀nà fún ọ ó di pé gbogbo àdúrà tá a bá gbà á forí ọ̀fẹ́ kù. we have to with grace. kí ni wọ́n ń pè lórí ọ̀fẹ́ orí ọ̀fẹ́ ní jẹ́ jésù. grace is jesus. jésù ó ní wọ́n ń pè lórí ọ̀fẹ́. he is called grace. olófún alórí ọ̀fẹ́ láti máa bá olúwa sọ̀rọ̀ nípasẹ̀ rẹ̀ la fi ń pe abba bàbá masalia kafa bàbá lèkéyà masalidaya inaru kìpa akiyama sadaya kaba mo gbàdúrà àdúrà orí ọ̀fẹ́ ó gbé ìrànlọ́wọ́ dìde àkàyà alẹ́ àkàfàrú àmà orí ọ̀fẹ́ ó gbé ìrànlọ́wọ́ dìde gbogbo bí ọ̀nà ti dí mọ́ orí ọ̀fẹ́ ó gbé ìrànlọ́wọ́ dìde orí ọ̀fẹ́ oh, ó gbé ìrànlọ́wọ́ dìde orí ọ̀fẹ́ oh, ó gbé ìrànlọ́wọ́ dìde láàrin eléyìí tí a ń bá lọ jẹ́ kí n ṣàlàyé fún ọ. Let me explain to you. A man ọkùnrin tá ń pè ní ọkùnrin bó bá ti fẹ́ fẹ́ ìyàwó ó jáde kúrò nílé bàbá rẹ̀. he must leave his father's house. bíbélì pé torí èyí lọmọkùnrin yóò ṣe fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀ yóò fi aya rẹ̀ wọ́n sì di ara kan wọ́n á gbọ́ bí tí wàhálà wà tí ọba ti wà tó fẹ́ ìyàwó. if you marry your wife. tó jẹ́ pé ilé òbí náà ni. and you see your father's house. ẹjọ́ ń gbé papọ̀ náà ni. ó lè difficult láti débi tó ń lọ. for you to get your destination. torí ti bíbélì làálẹ̀. because the fún ètò ògbéyàwó ni pé ọmọkùnrin yóò fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀ wọ́n á wá ṣẹ̀ṣẹ̀ lọ bẹ̀rẹ̀ ìdílé tiwọn yóò fi ara máa ya rẹ̀ wọ́n ó sì di ara kan tuntun wọ́n á gbọ́ mi dáadáa ọ̀pọ̀ ìdílé tó ń wò lónìí ẹlòmíì fẹ́ ọkọ ẹlòmíì fẹ́ yàwó yàwó lọ́fẹ́ sílé ìyá rẹ̀ ilé ìyá yàwó ni wọ́n ń gbé ẹ̀sà ìmọ̀ràn ni pé o lè máa lọ gbélé ìyá yàwó ìyàwó rẹ ìwọ lọ fẹ́ obìnrin ìwọ lọ gbọ́dọ̀ mú obìnrin sọ́dọ̀ ó ní olówó lọ́wọ́ bó bá jẹ́ yàrá kan lẹ ti lọ bẹ̀rẹ̀ kí agbo kékeré ọmọ bẹ̀rù dídùn inú olúwa ni láti sọ di ńlá orí kékeré tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ yẹn ibẹ̀ náà lẹ́gbàdí ńlá ọ̀nà tó o lè gbà tó o fi lè dìde o lè kẹ́ ẹjọ́ jáde ní life. start a new life. new system. ìgbé ayé titun. o tẹ fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. kìí ṣe pé ẹ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbégbé ayé àtijọ́ mọ́. tí ẹ bá ti lè dágbé bẹ́ẹ̀. ẹbí ọmọ tọwọ́ bọ̀ ní àjò. ọ̀rẹ́ ọmọ tọwọ́ bọ̀ ní àjò. wọ́n á máa control gbéyàwó yẹn. kò sí bẹ́ẹ̀ ṣe lè máa gbé. ẹ máa jà. bẹ́ẹ̀ bá ti ń jà. ìrànlọ́wọ́ tó yẹ kó jáde wá ò ní jáde wá ibi ó yẹ kẹ́ ẹ wà níbẹ̀ kọ́ lẹ wà bó bá jẹ́ yàrá kan yàrá kan náà ọlọ́run lè padà sọ yín dẹni tó kó ẹ́stéètì with God all things are possible pẹ̀lú ọlọ́run o ohun gbogbo ni ṣíṣe pẹ̀lú ọlọ́run ohun gbogbo ni ṣíṣe pẹ̀lú ọlọ́run ohun gbogbo ni ṣíṣe ìyẹn lọ bẹ́ẹ̀ sà ìyá àyàwó tàbí ìyá ọkọ nígbà míì obìnrin tí èèyàn fẹ́ ó lè jẹ́ ẹni tí kì í kóyàn mọ́ra pẹ́ títí. She might not be the accommodating type. Um àwọn míì ní ọmọbìnrin bẹ́ẹ̀ wọn ìkóyàn mọ́ra tọ́jẹ́ pé ìyàwó wọn bẹ́ẹ̀yàn bá bá wọn gbé bí oṣù méjì ó ti sú wọn wọ́n á ní kẹ́ni èèyàn máa lọ bí ẹ̀yà àtàwọn ṣe rí nìyẹn tí n bá máa padà bọ́yá lẹ́sìn màá ṣàlàyé nípa èèyàn mẹ́rin tá a dá sáyé onírònú ọlọ́yàyà akọni àti elétò máa sọ àmúyẹ tí ń bẹ lára wọn àti àléébù tí ń bẹ lára wọn láàrin ọlọ́yàyà ò lè fọ́ lọ́yàyà ọlọ́yàyà bá fi ọlọ́yàyà ọmọ wọn wọn ní mójútó akọni ò lè fakọni ilé wọn ò rí jákujàku uh-huh. wọn ní tún lè ṣe wọn á jíjáde láago márùn orí olórí ní máa bá wọn tọmọ torí akọni ni wọn onírònú onírònú bọ́ọ̀ bá ń bá sọ ọ̀rọ̀ ilé tó yẹ kẹ́ẹ̀kọ́ láàrin oṣù mẹ́ta ó lè tú ọdún méjì torí yóò sì máa ronú bó ṣe fẹ́ ṣe yóò máa ronú bó ṣe fẹ́ rìnrìn àjò elétò ò ní èèwọ̀ tiẹ̀ náà elétò kò ní ná owó tó rò pé ọ̀nà ọkọ rẹ̀ gbé two million wọlé ó lé ní bùkátà two hundred thousand ọwọ́ fún ọ ní twenty thousand elétò ni ó ti létò fún two million tí wọ́n ń wò yẹn ìwọ ló gbé gègé lé olétò lórí ẹ ìwọ wá ń sọ pé ọlọ́gbọ́n dáàdi ìsọlá láhùn wọn gbowó lẹ̀ á ní òṣòwò torí elétò ni ó ti ní ètò lórí owó rẹ̀ ó tó gbé wọlé twenty thousand tó fún ọ kọ́ ọ má sọ lẹ́nu ni kò ní fún ọ toró ti ní ètò ó tó gba two million ló ti plan bí ó ṣe náà ìwọ ni wọ́n ń kakuléètì pààrà sọ elétò ní di aṣọ a béèrè pé àfẹlẹ́ ìta àfisọdún láti ẹ̀ ẹgbẹ́ mẹ́rin náà la wọ̀ ẹ jẹ́ àgbẹ̀ ká wọ̀ padà torí elétò ni elétò sọ̀rọ̀ bá ní bọ́ ọ ní ọmọ bọ́ jẹ́ elétò ó lè má fún ọ lówó bá ọmọ sọ pé olówó lọ́kọ̀ fún ọ elétò ni o ó ti fi gbogbo ẹ̀ sínú plan bó ṣe fẹ́ rìnrìn àjò rẹ̀ ó fi inú plan ó lè gbé five hundred thousand dání ọmọ máa jẹ́ jẹ́ two hundred naira ó ti lẹ́tò lórí owó ẹ̀ elétò ni mo ń bọ̀ wá kò lè ṣe é sọ lónìí. I will not say torí màá gbé màá máa tú ọ gbé báírò. because you have your own thing. màá wá yànnàná rẹ̀ lọ́sẹ̀ méjì. màá rú àkàfàyà màsádàlíà. mo gbàdúrà gbogbo ilé tí ń mì. ọlọ́run àlàáfíà àkàyà alí àdàyà ó wọ ilé yẹn wá lónìí bí o bá fẹ́ gbádùn ọkọ rẹ yamaka vari amakaba o gbọ́dọ̀ mọ̀rú èèyàn tó jẹ́ bó o bá ti mọ̀rú èèyàn tó jẹ́ ọkàn máa jà ní ìjà tó ń jà kọ̀ọ̀kan torírú èèyàn tó fẹ́ olófin bá dì bó o bá bẹ́ èèyàn elétò dì tó ní òfin olówó kò fi ṣèkà ó ná ọ̀nà sẹ́nu ara ẹ̀. He's not spending it lavishly ọlọ́yàyà kò sí tí ò lè ná hmm. ṣùgbọ́n bá ọba lọ́kọ tọ́lọ́yàyà ó ní sùúrù wọn a máa níyàwó pọ̀ bọ́ ọba bí wọn bá sọ́ra torí wọn ti wọn a máa ṣe bí ìgbà tẹ́ ti mọ̀yàn látọgọ́rùn ọdún wọn a fẹ́rẹ̀ dìmọ̀ bó o ní sẹ́wà ókè sẹ́wà ókè àwọn obìnrin a máa fẹ́ràn wọn pé èèyàn lọ lọ́yàyà báyìí tó wọn a máa láìkí wọn tó tí wọn ọ̀bá gbẹ̀mí ọlọ́run wọn a máa torí pé wọ́n ní ọ̀yàyà wọ́n á máa tètè yọ̀mọ́yàn bí ìyàwó wọn bá wá jẹ́ ẹni tí wọ́n tara yóò jà tí ó pọ̀ o torí ọmọ sọ pé ẹ̀ǹfẹ́ títí dání ọ̀fẹ́ ẹ̀ǹfẹ́ sọlá dání ọ̀fẹ́ sẹ́ǹfẹ́ sadé ni ìyàwó rẹ̀ ọkàn máa jà kíni kò ní mọ̀ pé ọlọ́yàyà ló ń fẹ́ ọlọ́yàyà ò ríro ọlọ́yàyà lè sọ fún ọ pé mo fẹ́ débẹ̀ hàn mọ̀ ń bọ̀ fún mi ìṣẹ́jú márùn-ún ó lè lo wákàtí mẹ́ta torí yóò máa ṣàwàdà ń bẹ̀ ni kó tó lè padà wá wákàtí mẹ́ta padà máa pín wọ́n bá dé padà á dé bí mo ṣe lọ náà ni torí ọlọ́yàyà ni ó ti tún rẹ́lòmíì bá sáwàdà so lifestyle tiẹ̀ bó ṣe rí nìyẹn bínú rẹ̀ ṣe rí ló ṣe yàn án wá gbọ́ mi àwọn èèyàn kan ń bẹ obìnrin wọ́n lè bá àyàn gbé pípẹ́ wá gbọ́ bọ́ bá jẹ́ni tí ò lè gbá gbé pé tí ò lè bá àyàn gbé pẹ́ ni tó o bá wá gbé tó o gbé màmá rẹ wá tó o ní kó máa bọ́ ọ gbé jẹ́ ń ṣàlàyé ibi tí ewu bẹ̀ wà bọ́bá ti bá màmá rẹ gbé fóṣù mẹ́rin a máa rí màmá rẹ fín bọ́bá ti rí ìyá rẹ fín ìwọ ò ní mọ̀ pé wọ́n ń jà màmá rí ọ̀wọ́ a máa fi inú sọ̀rọ̀ òdì sí ọ a ní ìwọ lọ kọ́yàwó rẹ kọ́ máa rí òfin àárín obìnrin méjì lọ wà báwọn bọ́bá ti jẹ́ni tí ò lè báyàn gbé pọ̀ ìwọ lọ́kọ ìyá rẹ ìwọ lọ ọkọ ìyàwó rẹ àwọn obìnrin méjì olórogún ni wọn ó bẹ̀rẹ̀ ìjà olórogún nínú ilé nù ọ gbọ́dọ̀ fọgbọ́n kun ọ gbọ́dọ̀ tọ́jú ìyá rẹ ọ gbọ́dọ̀ tọ́jú ìyàwó rẹ ọ gbọ́dọ̀ ṣẹ̀yà rẹ ọ gbọ́dọ̀ ṣẹ̀yàwó rẹ àwọn kan wà bẹ́ẹ̀ wọ́n lè bá àyàn gbé tọ́pẹ́ títí bí wọ́n bá bá àyàn gbé tọ́pẹ́ títí wọ́n fa wàhálà nípasẹ̀ bẹ́ẹ̀ bí màmá bá ti ń finú bọ́ ọjà ẹni ìyẹn ọmọ wálẹ̀ lórí òbí rẹ̀ ń bínú kò ń sì mọ́ ó gbogbo tí ìyàwó ṣe fún bọ́ bá wá jẹ́ ni ó fẹ́ràn ìyá rẹ̀ a máa yarí fún ìyàwó rẹ̀ nàmá kàbàrú àmàsáàlì kàpà ìlú èmẹkàbà wọn a máa yarí fún ìyàwó rẹ pé màá yà lé ọ jáde mo lè bínú lé ọ jáde ńlẹ torí àárín òun àti ìyàwó rẹ ògùn náà yóò kó bá iṣẹ́ rẹ iṣẹ́ rẹ ó máa wálẹ̀ yóò máa jà níjojúmọ́ a ní òun gbèjà ìyàwó òun tó abábá tọpọ ń gbèjà ayé òun ìyá tí ń gbèjà ire ìyàwó àwọn ìfìmọ̀ṣọ̀kan ìyàwó àtọkọ wà nípasẹ̀ ìrìn àjò yìí this journey. àwọn ayé tó yẹ kó sáré ò sáré. àwọn òbí kan bẹ. bọ́mbà jẹ́ ìyá àyàwó tí n bá ń gbé ọ̀dọ̀ ọkọ ọmọ a máa bi ọmọ léèrè pé ọkọ rẹ bó o ló ṣe wọlé lánàá bó o ló ṣe dé tí ọ̀bọ gbé ọmọ. Hmm. a fẹ́ kẹ́ ẹ gbé ayé tó ń àtọkọ òun gbé a gbàgbé pé ayé ti kú òní lẹ́wù tó ń àtọkọ òun gbé lọ. ọwọ́ hmm, a fẹ́ dá yín padà sí ayé yẹn a gbàgbé pé bí Lanre ṣe gbé ìgbéyàwó tiẹ̀ ó lè yàtọ̀ sí ti Láídé kálukú ló ní bó ṣe gbé tiẹ̀ nípasẹ̀ bẹ́ẹ̀ ọkọ àtìyàwó yẹn ó máa jà màmá yẹn ó máa ṣẹ́jú síyàwó pé má gbà fún bá fà á lórí ti màmá yẹn ó jẹ̀bi o ó fẹ́ dá ayé wọn padà sí nineteen sixty táwọn gbé millennium life láti wà ayé tí wọ́n ń gbé nínú millennium ó yàtọ̀ sí nineteen sixty màmá yẹn ó wàá sọ pé ó gbọ́dọ̀ padà sáyé ìgbà yẹn yẹn tó nípasẹ̀ bẹ́ẹ̀ àárín ọkọ àti ìyàwó ò ní gún ṣùgbọ́n màmá ọmọ ṣe bí ìgbà tó play ẹ dáàdi ìlágbájá ẹni sùúrù kẹ́mi ìwọ náà ní sùúrù ẹ fi sùúrù yanjú ẹ o ẹ sá fi sùúrù yanjú ẹ ìtẹ́mi sáfẹ́ ni pé ẹ fi sùúrù yanjú ẹ ṣùgbọ́n wọn náà rí i pé nígbà mọ́mì ti dé láti ń jà ìwọ ló dùn ó o gbọ́dọ̀ bàjẹ́ màrúwà kan faruama èké yá màrúwà kaba o gbọ́dọ̀ bàjẹ́ ìwọ ló dùn pé ìdí ń ṣẹlẹ̀ yìí bó o ní ṣe ń ṣẹlẹ̀ ṣéke ṣe pé ẹnìkan ní bẹ nídìí oòrùn ìmàrúwà kàfàrúàmà tóró òfin ké hmm. àràyà màrúwà kàfàyà màsádà ìwọ ló wá máa dúró tó máa tún ilé rẹ tò àkàyà ní màrúwà kàfàyà màsádà mo ti rò bí màmá ìyàwó tá a pé gìrìgìrì rẹ ti pọ̀ jù ọmọ wọlé lálẹ́ ọmọ náwó yẹ̀bùyẹ̀bù gbòòrò ọ̀tẹ̀ ọkọ náà sọ pé mọ́mì mọ̀ ń pọ́n yín lé ní o èmi ọ̀gbàgbà kúgbà ó sì pé bàbá ìyàwó ẹ̀ pé dáàdi ẹ̀ wọ́n nù mọ́mì bàbá wálé di wíkẹ́ndì ní tí màá fojú wọn rí wọn ní láìkẹ́ o sẹ́ẹ̀ mọ̀ pé ó lè ti fi àparí sun hàn àlejò ilé ti tó lọ ilé tó lọnu kọ́ máa dẹrù kọ́ máa lọlé ẹ sà tó a mọ̀ pé ẹ kú ọjọ́ mẹ́ta sà iyì ní bẹ́ńbẹ́ ọba ti di ẹ káàárọ̀ tọkọ ìyàwó ń fi mú dáhùn ah. wàhálà ti dé o ọba ti di ẹ káàárọ̀ kíyàwó yín mú bí mm. ẹ pẹ̀lẹ́ tọ́ba ti di pé yàrá lágbájá ẹja àbò ẹja ló fi bẹ̀ ni ẹ mánéjì ẹ ó ti mọ̀ pé wọ́n ti ní ọmọ lọ lẹ́nu now àwọn ìrìn àjò yìí ló wò àwọn tí ń tú ọ̀pọ̀ ìdílé ká nìyẹn ó lè lóun fẹ́ gbèjà màmá òun kí ó sì máa ṣẹ̀yàwó ó lè lóun fẹ́ gbèjà ìyàwó kó ṣe màmá rẹ̀ ọ gbọ́dọ̀ mọ bó ṣe fi ọgbọ́n ọlọ́run kún ní àjò rẹ̀ wàá wò ó <laughs> àkàyà màrúwà kàfà yà màkàbà èkè yà lì màrúwà kàfà àkáyà màrúwádàyà ọ gbọ́dọ̀ jókòó dáadáa kó wò ó kí lọ bá láàmú kí ni ọ̀bẹ lè mú hmm. tí n bá gbé mọ̀ mi mi wá séjà máa ń ṣẹlẹ̀ sẹ́sẹ̀ mi máa ń lọ sókè bọ́bá wá jẹ́ pẹ́jà máa ń ṣẹlẹ̀ máa lọ kí mọ̀ mi ẹ̀. fọgbọ́n kù ilé ìrí ọgbọ́dọ̀ dàrú o sì gbọ́dọ̀ sọ̀yánù máa lọ kí mọ́mì rẹ̀ máa wá tọ́jú mọ́mì ẹ̀ dáadáa wọ́n ní ní fílíìsì pé ìyàwó rẹ̀ kanra o wà ní ba ìyàwó rẹ̀ jẹ́ ìmàrú àkàfàrú àmà àkàyà àlìmàrú àmà o ní ba ìyàwó rẹ̀ jẹ́ níwájú màmá rẹ̀ o ní kọ̀ndẹ́mù ìyàwó rẹ̀ torí bá o bá ti kọ̀ndẹ́mù ìyàwó rẹ̀ ẹ̀rọ lè dá tírélà rú o bí wọ́n bá máa gbé ogun yẹn lẹ̀ wọ́n á tú ilé yẹn ká yàwó ẹ̀ ń òkè kò tí ẹ̀ pè wá ẹ má bínú ń jí jáde sáré wọlé lálẹ́ ni ẹnu ọjọ́ mẹ́ta lórí bẹ́ẹ̀ gbogbo ń ká ṣe ẹ má bínú òun náà ló gbé tọ́ pé kí wọ́n sá gbọ́dọ̀ yọjú sí yín ni mo fi yọjú sí yín wàá ṣe ní ọmọ ọ̀dọ̀ náà fọgbọ́n ṣe toró mọ̀ pé wọn ò gba tara wọn ó sì gbọ́dọ̀ bàjẹ́ sọ̀tún sòsì rẹ̀ ọ gbọ́dọ̀ bá mi kan jẹ́ ọ wá gbọ́dọ̀ délé kọ́ kọ̀ndẹ́mù ìyá rẹ̀ náà pé mọ́mí mi wàhálà wọn ti pọ̀ jù ó ti pọ́n mọ́ wọn jù wò mẹ́sà bá a bá tara alẹ́ ẹni lọ́pọ̀ mm. àìríra lọ́wọ́n ọ gbọ́dọ̀ fi ọgbọ́n ọlọ́rin ìrìn àjò tó iye ló fi ní kọlọ̀ tó tó fi ní kọlọ̀ sí obìnrin mi ò kíá èèyàn bá àbágbé lọ́gọ́rùn-ún ọdún òun ò ní problem ìgbàgbé lọ́nu ṣùgbọ́n kì í ṣe gbogbo obìnrin ní àgọ́ wọn bá yàn gbé títí kì í ṣe gbogbo ọkọ ìyàwó náà làgọ́ wọn má bá yàn gbé bọ́ ọba wa lọ tó ní mari òní ọ wọ́n máa fẹ̀gbin lọ bọ́ ọba wa lọ fẹ́ máa kó ẹ̀gbin ọ̀sẹ̀ ọkọ ọkọ ọmọ rẹ o nípasẹ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní ọ̀lọ́kọ mọ́ lónìí tó pé ìjà aya rẹ̀ àti ìjà ìjọ ọkọ mm. òun wàhálà tó fi di pókó jáde kúrò nílé ọkọ oh, mo gbà ọjọ́ ti lọ mo gbàdúrà ẹ máa rí àánú gbà ìmàrúwà káàbàrúàmà káàbàrúàmà gbogbo ẹ̀yin tí ọ̀run ń lò fún pr program yìí ẹ ní sáláìní ah, a máa tẹ̀síwájú ń jọ mi ẹ ní sáláìní ẹ ní sáláìní ẹ ní sáláìní ọwọ́ olúwa ó yà yín lẹ́nu ọwọ́ olúwa ó yà yín lẹ́nu ọwọ́ olúwa ó yà yín lẹ́nu ẹ tayọ ẹ ṣe ẹ rí àánú ẹ tayọ ẹ ṣe ẹ rí àánú ẹ tayọ ẹ ṣe rere ẹ rí ànúgbà gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ lọ ṣe ẹ lọ ṣe ẹ lọ ṣe mo súre fún yín ẹ lọ ṣe mo súre fún yín ẹ lọ ṣe mo súre fún yín ẹ lọ ṣe rere lórúkọ Jésù ẹ lọ ṣe rere ẹ rí ànúgbà o ọlọ́run orí òkè tá a wà oh, lálẹ́ yìí mo gbàdúrà àánú ọlọ́run kò ní fàyè yín lẹ̀ ẹ tayọ ògbó forúkọ olúwa pé nọ́mbà yìí má pè lálẹ́ yìí orí òkè ọlọ́run kò lè la wà yìí oh, òjò sì ń fọ́n wúlúwúlú mm. oh, zero eight zero five zero two seven five seven seven nine oh eight oh fifty twenty seven fifty seven seventy nine oh eight oh fifty twenty seven fifty seven seventy nine oh eight oh fifty twenty seven fifty seven seventy nine nọ́mbà yẹn ló pè sí ọba jẹ́ ẹ̀bì àdúrà send message lálẹ́ yìí mo fi ìyọnu ọlọ́mbi ọmọ bìnú ọba jẹ́ nǹkan kan ló lọ́ọ́ fi sí ọlọ́kan láti ṣe fún fún program yẹn àbí ministry send the message sí nọ́mbà yẹn lórí whatsapp wọ́n máa reply rẹ wọ́n bá jẹ́ ìmọ̀ràn kan ni send the message a máa ṣiṣẹ́ lórí ẹ̀ wàá sì ní ẹ̀rí èmi ò ní dòkú ìwọ náà ò ní dòkú ọmọ rí ò ní dòkú oh, aya rí ò ní dòkú ibi ò ní wọlé tọ̀ ààbò dájú lórí ẹ̀ ọ̀la lápàdé nínú ìsọjí orí afẹ́fẹ́ láago méjì àbọ̀ ní àárọ̀ kó tó dìgbà yẹn o ti máa ní ẹ̀rí you are blessed in Jesus name I love you all bye for now ó di àárọ̀ ọ̀la.